tí tí tí tí means to do tí means to do Adé ti lọ sọ́jà ó ti gbé mọ́tò lọ. Adé ti lọ sọ́jà ó ti gbé mọ́tò lọ.